نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله قطقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس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 وخير هدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثها فإن كل محدث بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى حق تقواه وعبدوه ولا تشركوا به شيئا واعلموا أن لله حقا علينا وكما جاء في الحديث عن معاذ بن جبل رضي الله عنه قال كنت ردي النبي صلى الله عليه وسلم على حماد فقال فقال لي يا مد أتدري ما حق الله على العباد وما حق العباد على الله قلت الله ورسوله قال حق الله عباد أن يعبدوه ولا يشرك به شيئا وحق العباد على الله أن لا يعذب من لا يشرك به شيئا عباد الله قد بين الله سبحانه وتعالى أن خلق عباده من أداء هذا الحق العظيم قال وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون الله رزاق ذو القوة المتين وقال سبحانه وعبد الله ولا تشرك به شيئا عباد الله ومن حقوقه سبحانه وتعالى طاعته حيث يقول قل اتعوا الله واتعوا الرسول فإن توليتم فإنما عليه ما حمل وعليكم ما حملتم عباد الله وقولوا أحد من الخالق فطاعته بعد طاعة الله سبحانه وتعالى وعندما تعرض طاعة الله وطاعة المخلوقين تقدم طاعة الله سبحانه وتعالى على طاعة من سواه إذ لا طاعة لمخلوق في معصية خالق هذا طفل عبا عليكم إكيالا الله orí ajẹ́njẹ́ tán rẹ̀ kó máa bá oṣẹ́ńlá Muhammad sallallahu alayhi wa akira kí a kú òǹgbẹ ọlọ́run ọba ó gba ní ìbádà fún wa. gẹ́gẹ́ bí kókó ọ̀rọ̀ èyí tí a sọ láti ìjẹ́ ẹjọ́ nípa. àwọn ìwọ̀ léyìí tó yẹ pé àwọn ìwọ̀ wọ̀nyí nítorí ọlọ́run ọba ló torí ẹ̀ dá wa sílé ayé àwọn yìí òun náà ni àmánà tá a gbà lọ́dọ̀ ọlọ́run ọba àmọ́ tí sánmà yẹ kóun lè gbà ó ju agbára wọn lọ àmánà tí wọ́n gbé sórí ilẹ̀ ilẹ̀ nípa àwọn ọ̀ka àmánà wọ́n dájú ẹ̀kọ́ àpárá àpáta ní èsè ẹrù ń ọmọ èèyàn tẹ́rí gbà àmánà yìí méjì náà ló pín sí bá ti ṣàlàyé èyí tí ń bẹ láàrin àwọn ọmọ ènìyàn àtọba tó dá wa. ẹlẹ́ẹ̀kejì òun ni àmánà tí ń bẹ láàrin àwa àtàwọn ẹ̀dá ẹgbẹ́ wa méjì yìí náà ni méjèèjì ló ti pàtàkì asọ́nìjẹ́ ẹjọ́ ẹlòmíì ò mọ pàtàkì àmánà tí ń bẹ láàrin àwọn ẹ̀dá sẹ̀dá yóò wá ní báàrin òun àtọ́nà bá ti dán ó ti tó àárín òun àtẹ̀dá àbá máa dán kò sí tó kàn ń bẹ̀ ó kù díẹ̀ ká tó fi tàn. àfihàn oúnjẹ jọ báàrin àwa àtọ́nà bá dúró dáadáa tí àárín àwa ìdá ọlọ́run tí ò bá dúró déédéé dáadáa tá a ṣe fọ́lọ́run ọba nì ọlọ́run pin fáwọn ẹ̀dá òní torí pé ń tẹ́ ká ṣe fún wọn àṣẹ fún wọn. ọ̀ ti kọ̀ lé eléyìí àwa fẹ́ mú alákọ̀ọ́kọ́ nú ẹ̀ òun náà ni haqqullah ala al-ibad ìwọ̀ ọlọ́run èyí tí ń bẹ lọ́rùn wa ìwọ̀ tọ́lọ̀ ń gbé pa ọlọ́run tá a ṣe fún ọba tó dá wa ìwọ̀ yìí pàtàkì ìwọ̀ ọlọ́run yàtọ̀ ìwọ̀ tiẹ̀ ó dá dúró ni kò fẹ́ ká ṣí ara rẹ̀ pẹ̀lú ẹlòmíì. ìwọ ọlọ́run ọba ó dá wà ní a gbọ́dọ̀ papọ̀ mọ́ ìwọ ẹlòmíì. ìwọ ọlọ́run ọba yìí anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó wà ní hadith rẹ̀ hadith mu'az bin jabal radiyallahu anhu olóhùn wá pẹ̀lú ànábì sallallahu alaihi wa sallam òun jókòó lẹ́yìn ànábì lórí kẹ́tẹ́kẹ́tẹ́. ànábì wọn ń béèrè lọ́wọ́ wọn pé ya Mu'adh atadiri ma ala al ǹjẹ́ wa Abdullah ǹjẹ́ wa Mu'adh ẹ̀ máa ìwọ ọlọ́run tí ń bẹ ومحق العباد على الله kí Kisi ni ìwọ̀ táwọn èèyàn náà ní lọ́dọ̀ ọlọ́ kútù ó ní mo wá sọ pé Allahu wa rasulu ni ah, ọba ebi yóò bá mọ̀ èyàn fi ń sọ. ànábi wọn jẹ́ oyè pé sallallahu alayhi wa sallam haqqullahi ala al-ibad. ìwọ ọlọ́run ọba tó ní lọ́rùn àwọn èèyàn tẹ́ gbọ́dọ̀ pé fún tí wọn ò sì gbọ́dọ̀ pápọ̀ mọ́tẹ́lómi. ìwọ náà ni pé ayé àbùdù. òun nìkan ṣoṣo wọn gbọ́dọ̀ máa gbé fún wàlá yushriku bihi shay'an i ò sì gbọ́dọ̀ pa nǹkan kan mọ́lọ̀. ala Allah ìwọ táwọn èèyàn wà lọ́dọ̀ an la man la yushriku bihi shay'an. òun náà wá gbádùn pé béèyàn ọba ti ṣe ẹbọ pẹ̀lú èmi ọlọ́run ọba ẹ̀yìn ní fìyà jẹ́ èyí tó jẹ́ ìwọ mi ò ní. tẹ́ ẹ̀ bá ti gbé fẹ́lòmí àá ẹ̀yìn ní fìyà jẹ́ eléyìí ni ìwọ ọlọ́run ọba tí ń bẹ lọ́rùn mi àti ẹ̀ níbi wọ̀nyí gbólóhùn méjì ló jáde ń bẹ̀ àyè àbùdù wàhálà yóò ṣirikú bí iṣẹ́ àn méjì la gbọ́dọ̀ gbéyẹ̀wò a sì gbọ́dọ̀ máa ronú sí i. a máa ṣe ìjọsìn fọ́nà a sì gbọ́dọ̀ wá orogún pẹ̀lú ọlọ́run. kí ni wọ́n ń pè ní ìjọsìn tá a gbọ́dọ̀ máa ṣe fọ́nà? kí ni orogún tààgbọ̀ wá fọ́lọ̀ eléyìí pàtàkì láwùjọ yìí ọ̀pọ̀lọpọ̀ ní o máa tán pè ní jọ́sìn jẹ́ ká gbé fọ́lọ̀ káàgbọ̀ ọ̀gbẹ́fẹ́ lómi gbogbo tó bá ti jẹ́ ìbáàdà gbogbo tó bá ti jẹ́ ọlọ́run ní kalagbọ̀ ọ̀rọ̀ máa ṣe fún a ò kí ni jẹ́ a ti wá orogún fún un ní kúkúrú èdè òun ni gbogbo ń tá a bá dà níyàn pa abẹ́bí súnmọ́ lọ gbogbo ń tá a bá ti dà níyàn pé abẹ́ ṣe kínní yìí abẹ́bí súnmọ́ lọ́wọ́ ọba àfi ń wá ojú rí ọlọ́run torí tọ́lọ́ nìkan lọ́gbọ́dọ̀ fi ṣe ọ̀gbọ́dọ̀ ṣe torí nǹkan mi ọlọ́run nìkan lọ́sìn máa ṣe ló fi jẹ́ pé lára àwọn nǹkan tó rò pọ̀ mọ́ ìbáàdà lára tó lọ́pọ̀ òun náà ni ọlọ́run ara àwọn ìwọ̀ ọlọ́run ọba tí ń bẹ lọ́rùn wa nù tẹ̀lé àti ọlọ́run ọba àfi akọ̀ táwọn àwọn ó lọ́rùn o kò lọ́rùn ìwátẹ̀ láti ọlọ́run ọba yìí ó wà lórí gbogbo ìtẹ̀ láti gbogbo ẹ̀dá ìyẹn làwọn afá súnà òun náà máa yóò yé wá mi kútùbà àwọn àtàfi kọ́sì ànẹ́bí sallallahu alaihi wasallam inna khayral kalam kalamullah nígbà tó wọ́n bá pé méjì pé mẹ́ta jù bẹ́ẹ̀ lọ eléyìí ní báyìí mo fẹ́ èyí ní báyìí lọ dáa tọ̀hún lé tọ̀hún ló yanjú títọ́ lọ́wọ́ náà bá kún tọ́lọ́wọ́n ọba lágbọ́rọ̀ gbélékè gbogbo tí wọ́n ń jẹ́ ọ̀rọ̀ àgbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba àgbélé ọ̀rọ̀ ìfẹ́nu tiwa láti ẹ̀tì ẹ̀ àṣẹ ọlọ́run ọba ó gbọ́dọ̀ borí ìfẹ́nu wa nígbà tí àṣẹ ọlọ́run ọba tí ò bá borí ìfẹ́nu wa àṣẹ ọlọ́run ọba mọ́nu o a ti gbé ìjọsìn ọlọ́run ọba a ti gbé fún ẹ̀mí wa nù jama tá à ń gbàgbọ́ yẹ lára tó ń jẹ́ ìbáàdà tá a gbọ́dọ̀ sí fọ́lọ́n ọba tó jẹ́ ìwọ rẹ̀ lọ́rùn wa onítọ̀ átùhù ìtẹ̀láṣẹ ẹ̀ ìtẹ̀láṣẹ rẹ̀ yìí àwọn agbọ́dọ̀ dúlẹ̀ fún àṣẹ nìkan náà àṣẹ ẹ̀dá ju àṣẹ ọlọ́run ọba lẹ̀ àgbọ́dọ̀ dúlẹ̀ fún àfa kan àgbọ́dọ̀ fún òbí kan àgbọ̀rọ̀ júlẹ̀ fún gbogbo ẹtí ìbàjẹ́ kọ́dà àgbọ̀rọ̀ júlẹ̀ fẹ́mi ara wa. níjọ́ tọ́lọ́ bá ti parí láti ká sí nǹkan kan kò wá wu ẹ̀mí wa. ẹ̀sùn kòkó tọ́lọ́ bá ní àṣẹ yìí kì í sábà wúyàn kì í sábà tẹ̀yàn lọ́rùn ọgbà kámú ni. ìwọ wa mú ìfẹ́ inú rẹ ọfi sọ̀tọ́lọ́wọ́ bá nù ìfẹ́ inú rẹ lọ tẹ̀lé ọ̀tẹ́ tọ́ba níbẹ̀ òun ni gbé ìjọsìn ọ gbé fún ẹ̀mí rẹ ẹ̀mí rẹ lókùtọ̀ ń sìn. ìyẹn ló fa ọlọ́run bá gbé jáde bẹ́ẹ̀ nínú alukuhani karim àfihàn <coughs> lè máa sin ìfẹ́ àfàrọ̀ àyíká mọ̀nìtàkàdà ìlàhàhù àwa ẹgbọ́n ti gbé ìwà nẹ́bì ọ̀rẹ́ ni tó gbé ìfẹ́ ẹnu ọ̀rẹ́ tó yẹ pé ìfẹ́ ẹnu rẹ̀ ló mú ní ọlọ́run ọba tí ń ṣe ìjọsìn fún. ọ̀nà wo lèyàn fi ń mú ìfẹ́ ẹnu yàn lọ́lọ́run tẹ́ ẹ máa ń ṣe ìjọsìn fún oníkọ́lọ́ ọba pàṣẹ fún ọ. ẹ̀mí rẹ̀ náà pa tiẹ̀ ọwá tẹ̀lé tẹ̀mí rẹ̀ ọ̀tẹ̀ tọ́lọ́run ọba lásìkò yẹn ìfẹ́ ẹnu rẹ̀ lọ gbé ìjọsìn fún. eré tá à ń pè lẹ́bọ̀ọ́nù kò yí wà ń lọ jọ̀mọ́ ọ sì gbé ọ gbọ́dọ̀ gbé fẹ́dà kan náà ẹ̀dá ọlọ́run ọba. tí yẹn bá fi lè gbé fẹ́dà kan náà ẹ̀dá ọlọ́run ọba àti gbé ẹ̀tọ́ ọlọ́run ìjọsìn tó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìdáhùn àlìjẹ̀nú àtàwọn èèyàn torí nǹkan míì kò pé méjì tí mo torí ẹ̀dá yín sáyé illa liya'budun nítorí kẹ́lẹ́ bá a máa jọ́sìn tèmi ọlọ́run ọba nìkan ṣoṣo ìdá lábẹ́ eléyìí nígbà tí àṣẹ bá ti ń pé méjì mẹ́ta títí bàbá adama mẹ́mẹ́ tọ́nà látẹ̀lé o ẹ wá wá àwùjọ táwa bára wa lé ní jama àwùjọ àbòsí àwùjọ àbòsí àwọn èèyàn ti máa jà fẹ́tọ̀ ara wọn àwọn èèyàn ti torí pé agbára táwọn ní wọ́n ti máa gbé ẹ̀tọ́ náà bá wọn gbé kọ́ra wọn lọ́rùn ẹlòmíì sọ́ra ẹ̀ ní tọ́gùtù òbí mi ti sọ́ra ẹ̀dọ́ sà àfá mi ti sọ́ra ẹ̀dọ́ sà ìtẹ́mi fẹ́nu àní ọlọ́lọ́wọ́ fẹ́ bẹ́ẹ̀ ìwọ́n ni nǹkan fẹ́nu wàhálà ńlá lálẹ́ ìjàmá tó sì wà láwùjọ ayé dáadáa kọ́dà rẹ̀ tó sọ ọlọ́run bá tóbi láti pé kó lo jẹ̀lì báàbù ẹ̀ bàbá ní kọ́ ọmọ máa lò a ti dé sí wa sí a ti àti fún abá ọlọ́run ó ní àbá àmú ní ìfẹ́ tó bá dálì kíámà ní ọlọ́run o èmi ìyá rẹ̀ alẹ́ ká lò ó tẹ̀lé máa lọ sí fi ẹ tẹ̀lé tìrìà ah, ah. àwọn tí wọ́n gbàgbé pé ṣèbọ́ náà tó ní kábọ̀ fáwọn òbí náà òun náà ló pamọ́ lájọ kí n ṣe kan yìí àwọn òbí lè kẹ́ dájú kọ̀ ẹ fẹ́ rọ́lọ́run ni ọlọ́run tó ní kọ́ máa yín máa fún yín ní ṣàpọ́nlé yín ó ní kọ́ máa ṣe sí yín ní ti ṣe ara yín sí yín. pàtàkì jùlọ ní àwùjọ tá a wà yìí ẹbọ ìtàn o ẹbọ ìtàn ẹnìkan sọ ń jò ní pé ẹ̀jẹ̀ á sọ̀rọ̀ síríkù síríkù síríkù síríkù kíni lárúkọ kọ̀ǹpútà kò yé ń tọ̀run ni ọ ẹ̀yin ẹ máa tọ́jú wọlé káàkiri lónìí láwọn ilé pilẹ̀ ńìlọrin tẹ́ wọ ẹnu ọ̀nà báyìí kẹ́ẹ̀ ní pé wọ́n fi nǹkan kọ́lé wọ́n fi kọ́lé wọ́n ní kí ni ẹni ó dáwọ́ bà wọn ẹ kọ́lé lẹ́yìn náà. Ànábì sallallahu alaihi wasallam ó ní man ta'allaqa tamima faqad ashraka. Ẹni bá ti ń de nǹkan ń fi ń kọ́lé ń fi ń kọ́ra ń fi ń kọ́ mọ́tò ń fi ń kọ́ mọ́ lọ́rùn. Òjíṣẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ó ní pàápàá ẹnìyẹn ó ti ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba nítorí pé ọlọ́run ọba ò lóun kò ní àfi nǹkan yẹn ká ṣe ìdáàbòbò. ó pọ̀ lọ bẹ́ẹ̀ àwọn míì gbẹ́rẹ́ ni ní bá wo ohun ẹlòmíì àsán gbẹ́rẹ́ ilé àwọn sí gbẹ́rẹ́ sí èèyàn gbọ́ ọ̀jọ̀gbọ́ lásán àwọn ayé ń bẹ̀ àwọn kan bẹ tájọ ń fa wàhálà báyìí sẹgbẹ́ tó o sí ọ̀hún sí gbẹ́rẹ́ gbẹ́gbẹ́ yìí ló dáàbò bò tó máa béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ta ni máa ń dáàbò bo ọmọ ènìyàn kí ló sọ jọmọ à ní ọlọ́run ọba ni àwa gbé ìwọ ọlọ́run ọba agbè fún bẹ̀rẹ̀ àwọn eléyìí náà ẹbọ ni ó ẹ jẹ́ ká jìnnà sí gbogbo tó bá ti jẹ́ ìwọ ọlọ́run ọba àgbẹ̀ ọ̀gbẹ́fẹ́ lómi lára àwọn nǹkan tí ó tún kó sínú ìwọ ọlọ́run ọba yìí òun náà ni alimuhabba ìfẹ́ ìbáàdà ni òun náà ìbáàdà ni dandan ni ká nífẹ̀ẹ́ ọlọ́run ó sì dáa ká nífẹ̀ẹ́ àwọn ẹ̀dá ọlọ́run náà ó dáa ká nífẹ̀ẹ́ àwọn òbí wa láwọn farama ó dáa ká nífẹ̀ẹ́ àwọn ọ̀rẹ́ ó dáa ká nífẹ̀ẹ́ àwọn àfà àwọn aládùúgbò ó dáa ká nífẹ̀ẹ́ wọn o àmọ́ ìfẹ́ ẹnu ọkàn wa tá a bá ní sí ẹ̀dá míì àti fẹ́ta nísọ́nà ọba gbogbo ọ̀rọ̀ jí ọgbà o gbogbo ọ̀rí bákan náà ẹni tí ìfẹ́ rẹ̀ ìfẹ́ ẹ̀dá mi lọ́kàn rẹ̀ àti ìfẹ́ ọlọ́run ọba tó bá ṣe déédé ẹni yẹn ti ṣe orúkọ ọlọ́run ọba níbi ìfẹ́ ọlọ́ni wa minan nas man yattaqid min dunillahi andada yuhibbunahum والذين آمنوا أشد حبا لله الله ní ẹ máa rí inú àwọn èèyàn o àwọn tí wọ́n lọ wá orogún fọlọ́wọ́n bá wọ́n wá orogún fọlọ́wọ́n níbo yuhibbuna níbi ìfẹ́ wọ́n máa níbi àwọn ẹ̀dá yẹn kàhúbìlá irú ìfẹ́ tó yẹ kán ní sọ́lọ́wọ́n bá wọn wọ́n máa ní sáwọn ẹ̀dá walladhina amanu ashaddu hubban lillah gbogbo ẹ̀dá bá pé mú mi ní àwọn máa ń jẹ́ kí ibi ọlọ́run ọba kó lékè lọ́kàn wọn ju bẹ́ẹ̀ lómi lọ bó ti yẹ káàrí nù a ní ká má níbi àwọn òbí wa jẹ̀mọ́ àmọ́ ìfi òbí wa lọ́kàn wa kò gbọ́dọ̀ dọ́gba pẹ̀lú ìfi ọlọ́run ọba a ká má níbi àwọn àfa wa ìfi àwọn àfa wa àti ìfi ọlọ́run ọba kò gbọ́dọ̀ dọ́gba lọ́kàn wa sábàbà òjò wa lónìí ẹja kẹsìlá wa o ọ̀pọ̀lọpọ̀ wa ìfẹ́ tá a ní sáwọn ẹ̀dá míì nínú ọkàn kọ́dà ó kò ní pé ọgbà ó tún ju ìfẹ́ tọ́lọ́wọ́n ọba lọ. jàmọ́ níparí ẹ̀wá òjò tọ́lọ́wọ́n bá ṣe àfihàn ìfẹ́ rẹ̀ sí bó o lájọ́ hàn pé a nífẹ̀ẹ́ ọlọ́run ju ẹ̀dá mọ́ni lọ bó o lájọ́ hàn pé lágbájá o mo nífẹ̀ẹ́ ọlọ́run lágbájá o mo nífẹ̀ẹ́ ọlọ́run jùlọ bó la sẹ́mà ọmọ bá gbé kalẹ̀ fún amadu fúnni kẹrì ọmọ sọfà nabi sallallahu alayhi wa sallam kul sọ fún wa pé in kuntum tuhibbuna allaha fattabi'uni yuhibbukum allah sọ fún wa. tó ẹ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ ọlọ́run ọba gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ lẹ́nu yìí tẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run lóòótọ́ ó ní pé iṣẹ́ mi ọlọ́run ó fi mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ mi oníkàmọ́ tẹ̀lé wọ Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ bá ti tẹ̀lá nàbì ìtẹ̀lá nàbì òun ni ń túmọ̀ pé ọ̀ní ti ọlọ́run ẹ wá wo lónìí ìbáwọn àfa iná nígbà mẹ́tẹ̀lá nàbì ó sì gbọ́tà àfa ọ̀gbọ́tọ̀ ọlọ́run ajẹ́ pé ọ̀ní ti ọlọ́run ọba ọ̀ní fi àfa yẹn ju ọlọ́run ọba lọ àwọn àkéèsí léyò àbí ọba balẹ̀ kẹ́ ọlá هذا سياليك ويمان فعلا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم الحمد لله والصلاة والسلام على رسول الله حتى أقفل عبا عليكم إكي الله أولي عن جنجة الله ثم باء النبوة محمد صلى الله عليه وسلم نبي kútúbà على بقاء ṣàlàyé fúnra wa ó náà àgbọ̀rọ̀ gbé fún ẹ̀dá míì gbogbo ọ̀rọ̀ náà ni ká máa sin ó nìkan ká sì máa wà fún ọlọ́run ọba náà. na èyí tí a fẹ́ ṣe àlàyé báyìí ó nà nípa oṣù tí a wà yìí tí a bá wo àwẹ̀ yìí ó ó di mọ́kàndínní ọgbọ̀n lénìí mọ́kàndínlógún nineteen kan tọ̀. nínú ètò tí Islam gbé kalẹ̀ nígbà ti ààwẹ̀ tó bá ti di ogún tó bá kù mẹ́wàá mẹ́wàá gbẹ̀yìn olè ìmọ̀ fẹ́ rẹra ẹ̀ nígbà kó rẹra ìgbà òun ni látọ̀ a gbìyànjú àti máa lékún ìbáàdà nínú àwọn ìbáàdà tó yẹ ká máa wá sí mẹ́wàá gbẹ̀yìn yìí èyí tó pàtàkì bẹ̀ dáadáa jẹ́ pé gbogbo wa gbọ́dọ̀ gbìyànjú ẹ̀ òun ní ní ká máa ká wá òru Laylatul Qadr ká má jẹ́ òfò wá ru orí ń bẹ́ẹ̀ púpọ̀ olúwa ní Laylatul Qadr khairu min alfi shahr. òru kan náà ní bá òru kan yìí oore tí ń ó ju oore tí ó rí ní one thousand months lọ ẹgbẹ̀rún oṣù ẹgbẹ̀rún oṣù tó dé bá ń bẹ́ mẹ́ oore oore òru yìí ó ju oore tí ń nú ẹgbẹ̀rún oṣù lọ èé ṣe ẹgbẹ̀rún òru thirty days nígbà one thousand òru ọjọ́ kan yìí ọlọ́run wa ló jù lọ. ọlọ́ọ̀ni ń sọ̀rọ̀ yìí kìí ṣe èmi kìí ṣe wọ̀ bó ti rí ló sọ ni ọlọ́ọ̀ni òru yìí tanazzalul malaika warruhu fiha tó bá di ojú òyí àwọn ẹ̀dá ọlọ́run ọba kan tó jẹ́ ní àpọ́nlé wọ́n sọ̀kalẹ̀ wájọ́ náà kọ́dà Oru yìí a máa wá wá láti mẹ́wàá ìgbẹ̀yìn òru ó bẹ̀rẹ̀ láti òru mọ́kànléní ogún lèyí ó ti máa wá láti òru twenty one kí ló ń pè lóru twenty one ọ̀la ni àyóòdì ogún tí a bá sínú lọ́la a ti bọ́ sí òru twenty one. láti gbà yẹn lèyìn ó ti máa gbìyànjú àti máa wá òru láti kọ́dìrì. kí ló fà tá a ti máa wá lásìkò yìí nítorí pé ìyapa pọ̀ lọ́dọ̀ àwọn àbá ẹ̀sìn látara ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam nípa ilé láti kọ́dìrì. àwọn àní pé òru twenty seven ni bó kó lọ́wọ́ pọ̀ pọ̀ lórí ẹ̀ àwọn àmì ní òru twenty five ni alimuhim ẹ jẹ́ ká máa wá ní gbogbo òru wítìrì tí ń bẹ nígbẹ̀yìn ni asa gbọ́rọ̀ agbọ́sí ni asa gbìyànjú asa ìdílé kan mẹ́ àmọ́ ká lè kó lákòyàwó ní gbogbo mẹ́wàá gbẹ̀yìn ni ká máa wá gbogbo gbẹ̀ gbogbo òru mẹ́wàá gbẹ̀yìn ni máa wá àtòrú twenty one ni àtòrú twenty two ni twenty three ni tí ó fi débi tó dé ká máa wá bẹ́ẹ̀ bó láti máa wá Laylatul Qadri ìbádà ni ẹ̀sìn gbogbo bá ti jẹ́ ìbádà kọ́lọ̀ tó lè gbà lọ́wọ́ wa mọ́jọ méjì wà ń bẹ̀. gbogbo ìbádà tá a bá ṣe tí mọ́jọ méjì ò bá pé bẹ́ẹ̀ olúwa ò ní gbà. mọ́jọ mú àkọ́kọ́ al ṣe ń torí tọ́lọ́wọ́n ọba ẹlẹ́ẹ̀kejì alimusaba ẹbí kọ́sì muhammad sallallahu alayhi wa sallam ìtàn kò lẹ́sìn nìyẹn Laylatul Qadr ó dà gẹ́gẹ́ bí irun tá à ń kí lọ́wọ́ yìí náà ni dédé wòye àná zúrì ni ó ní bá ti kí mẹ́rin láti ẹwà zẹ́kítò ni ìbáàdà ní bá ti tónù àgbọ̀rọ̀ yarí bóyá mẹ́rin láti kí o nínú làákàyè bàbá ṣe gbára lọ́kọ̀ yẹ kó fi àjẹ wá ló tiẹ̀ fún wa ní torí mẹ́rin ju méjì lọ. ìbáàdà wọn bá ti gbé kalẹ̀ ní ìwé fìlàkà yìí tó ẹ̀yin tẹ́ ń ti ayẹyẹ Laylatul Qadri kò sí ẹ̀rí fún súnà àfi gbà nẹ́bì ànẹ́bì ò kí ń ta ayẹyẹ Laylatul Qadri ó wá sí àwọn èèyàn jọ ẹ̀wọ̀n ayé alága ayago obìnrin alága ọkùnrin ẹ wá yàn wọn. tọ́lọ́ wọ́n yìí náà sa kùránì yóò máa lójú kùránì méje láta ta ló ìtàn bá rán wa làwọn ṣe ń bí èyí tó bá rán wa àgbọ̀dọ̀ ṣe ẹ má lọ. kò ká sa ọjọ́ báyìí ti wá o ọjọ́ báyìí ti

ìyálà wa Aisha radiyallahu ta'ala anha ó ti parí ẹ̀ kí ni Aisha sọ ó ní wa nẹ́bì bí n bá mọ òun lọ́tò kọ́dírì kí ni kí n máa ṣe ẹ wo ẹ wo béèrè bó ṣe lọ kí fa'fu anni máa tẹ́ bá ní níta máa tẹ́ nu súnà ọjọ́ nu bàbá lè ka bàbá tẹ́ bá sọ wọn ka Qur'an gbàwó láwa máa tẹ́ gbogbo òun ni wọ́n máa tẹ́ ìgbà tá a bá ti yọ̀dá fún ọ òórùn yìí kèé ṣe ìṣẹ́jú díẹ̀ kèé ṣe ìṣẹ́jú díẹ̀ òórùn tó bá ti bọ́ sí gbogbo òórùn ni. òru tó ti bọ́ gbogbo òru ni lórí wà kìí ṣe ìṣẹ́jú díẹ̀ ṣẹ́gbẹ̀yìn òru ni sáàrin òru ni ṣẹ́bẹ̀rẹ̀ rẹ̀ ni gbogbo òru ni látìgbà tí bá ti tó ẹ̀ eh, látàtùkọ mọ́gùrù tí ó di àlùfájà tí ó yọ gbogbo òru ni. má ṣe ẹ̀sìn tí ó tí ó orí sáré jẹ má ṣe ìbájà tí oníjọ orí àṣùbà kí èyí tó bá lè rí ṣe wọn àìdààmú ara bí ẹnu mọ́ni pé mọ́fọ́n kàáfi jòkó sàlùwàlá allahumma innaka afuwun tuhibbul afwa fa'fu anni máa wí máa wí iye tó bá lè ti wí tó bá wí tó bá wí tán wà sọ̀rọ̀ wà sọ̀rọ̀ tó bá wọ̀rọ̀ lọ́lọ́ ọba kò tún sí ṣẹ́ṣà àdúrà míì mọ́ fún lé látò kọ́rí tó ju ìta sọ̀rọ̀ lọ́jọ́ náà lẹ́yìn ìgbà bá wá sọ tán ní tó bá wù ọ́ tó bá ń fẹ́ kọ́ sọ̀rọ̀ lọ́ba yóò ṣe fún ọ sunna nabi na lakoyawe al-i'tikaf bẹ́ẹ̀ bá tún alẹ́ gbìyànjú dáadáa ó ṣe i'tikaf sínú pé ní al-i'tikaf oníkakóra dúró sínú mọ́sálásí ọlọ́wọ́n bá láwọn àsìkò wọ̀nyí àwọ̀ ọ̀jáde àní bùkátà kankan tàbẹ́ lọ sẹ́ńtà àti àwọn bùkátà pẹ́pẹ́ dọ̀rú lọ́wọ́ àwọn mọ́sálásí àfi ká lọ. láìsí lẹ́yìn ni èyí wà nù i'tikaf ó tún wá jáde ó bá ti jáde ó ti bàjẹ́ náà oníkẹ́yẹ jókòó sí mọ́sálásí mọ́sálásí wo ni ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ lọ́dọ̀ àwọn àfáìsì àwọn kan ní la ìtìkáfà ìlà fi sàlásàtì masajid ìyẹ̀bọ̀ ọ̀sẹ̀ ìtìkáf àyàfi mọ́sálásí mẹ́ta ọ̀rọ̀ kanu àwọn kan dúró pé àdìsí yìí ìdí ń sọ ni pé wọ́n èé ṣe ìtìkáf nílùú mi mọ́sálásí mẹ́ta yìí náà ni Mákà Madina Kudus mẹ́ta yìí náà ni láti Nàìjíríà wà láti London kò sí lulu ìmọ̀ àwọn kan dúró mbẹ́ wal hadith sahih bọ̀tí náà wọn àfẹ́sì àwọn náà ní àlóòtọ́ ni àmọ́ táàdì ti ń sọ ni pé la ìtìkáfà afdal èyí tó lọ́lá jùlọ anábì sallallahu alaihi wasallam òní ń sọ nítorí kárí àwọn ẹ̀gbàwá mi látọ̀dọ̀ àwọn sọ̀hábà pé wọ́n a máa ṣe ìtìkáf ní àwọn àyè mi. ìdá mọ́sálásí bá ti ń kíjúmọ́ èèyàn lè ṣe ìtìkáf mẹ́. tó bá rẹ̀ ń tó gbàgbọ́ yẹ pé ìtìkáf tèmi o èmi gbà pé yóò lè ṣe àfi mẹ́ta yìí filẹ̀ wọn ò kí ń bu toró ní àwọn àfa nínú àfa ẹ̀sìn táwọn sọ bẹ́ẹ̀ tí wọn náà sọ̀rọ̀ nínú ẹ̀ta ni wọ́n gbọ́yé tó bá rẹ̀ tó náà gbọ́yé tó kò sí ní òtí lè ṣe òun náà lẹ̀ látúkà fírùwù wọ́n kàbára rẹ̀ ẹ̀sìn ni ìkọ̀kan náà àlàyé pọ̀ lórí ẹ̀ púpọ̀ àmọ́ tó kò sí àsìkò ni èyí kéèyàn bá gbọ́yé ń bẹ́ẹ̀ má bu ẹnìkejì rẹ tó gbọ́ tí wò gbọ́yé méjèèjì lọ́la àfíà kèé ṣe gbogbo ọ̀rẹ́ tí wọ́n máa ń ṣe báwọn àwọn kan ní tún fi dá àwọn ní tún yóò dá ká ń sọ fún ọ tọ́lẹ́gbẹ́ mi àwọn gbogbo dájú ẹ̀sìn àwọn gbẹlẹ́ bẹ́ẹ̀ àwọn àwọn àfa méjì ìkọ̀kànnú wọn ló ní tẹ̀lé ẹ̀rí tangaralé táwọn ẹ̀rí wọn dẹ̀ lálàáfíà mo wá gbọ́ àlàyé àbá yìí àwọn èyí tó mú wá ó tẹ́ mi lọ́rùn pé kéèyàn máa ṣe ti káàpù láyé mi lọ́lọ́lájú mo bẹ́ẹ̀ èmi náà gbọ́ra àlàyé àfáà yìí náà àlàyé tí mo gbọ́ ni pé ìyẹn lè ṣe gbọ́ mọ́sálásí olówó mo bẹ́ẹ̀ kálukú wa mú tiẹ̀ nǹkan pẹ̀lẹ́ sínú torí pé àwọn méjì ní àwọn ẹ̀rí tán fara lé kìí ṣe gbogbo dájú ẹ̀sìn náà ṣe bẹ́ẹ̀ o àwọn afáàkàn ní mo da àwọn kan èyí tó ń gbọ́ yẹn ni kó da ọ̀sẹ̀ àgbọ̀ yẹ bẹ́ẹ̀ àwọn ilé wọn ò ní ẹ̀rí náà sọ fún ọba àlekẹ́ ọlá mọ́tà gba ìbádà tí a ń ṣe èyí tá a ti sẹ́yìn mọ́tà lu alára àwọn èyí tá a mọ́tà jọ́nà láti ṣe ọlọ́run